ọṣẹ tẹlómìn ti wẹ nítorí ibú ọ̀dẹ̀ kan ti ń bẹ lamẹ́ríkà orí òkè tẹlómìn ti gùn nítorí sísítà ẹ̀kan ti ń bẹ UK ní lọ́lọ́ọ̀kan ọ̀pọ̀ ọgbọ́n ìmọ̀ àtòyé ní ṣòfò ní Nàìjíríà. bẹẹni bẹẹni hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ó wù náà wálé o ó wù wá wálé o bí ìlú wa bá dáa lé ní kíni kí lèèyàn dúró ń bì. ṣe gbọ́. kí lèèyàn Hmm. gbogbo ọgbọ́n téèyàn ń lò téèyàn fi ń jà fún ẹ̀tọ́ àwọn aláìní àtàwọn tó kù díẹ̀ káàtó fún àwa náà lè lo lórílẹ̀‐èdè ta náà kó dẹ̀. ìdí nìyí tí mo ṣe máa ń sọ fún ìwọ tó o bá wà nílé tó ń retí pé búọ́dà rẹ wà lamẹ́ríkà ó wà ní UK ó wà ní Germany ó wà ní France ó wà ní Canada wọ́n fún ọ ní two naira ó òtó ṣé o mọ̀ nítorí wọ́n rí lọ́hùn níbi wọ́n wà wọ́n ń fowó ránṣẹ́ sílé pé kó o bó ń kọ́lé sílé kó o náà ní dúkìá sílé. Si ìwọ mọ́wọ́ yẹn fi ń jàkàrà tẹ̀kọ́ fi ń gbọ́mọge ṣó o mọ ń tójú wọn rí níbi tí wọ́n wà irú wọn á tún wá wálé wọn làwọn fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ tún máa kówó wọn jẹ irú wọn á wálé wọn làwọn fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ wá máa di mọ̀nàfìkì tọ́ka sí wọn pé wọ́n láwọn ẹ̀ láwọn ni wọ́n gbọ́dọ̀ mi àwọn ni ẹ̀ tún máa gbìyànjú àti pa wọ́n ẹlẹ́mbẹ̀ ń gbogbo ọmọ yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé ọdẹ ọdún bíi ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ sórí ètò yìí ṣẹ́rí lórí ètò tòní ohun tá a fẹ́ ṣe ni pé a fẹ́ ṣe àfihàn àwọn nǹkan kan fún wa ìjọba nàìjíríà wọ́n ti já wa kulẹ̀ gbogbo wa sì ti mọ̀nà tó fi jẹ́ wípé béèyàn kan bá ń tàràrà tó ń sáré sókè sódò nàìjíríà tó léeléelé tí ò bá tó fàáfàá tí ò tó tó bá fò fẹ̀rẹ̀ kúrò lórílẹ̀‐èdè yìí bọ́ sórílẹ̀‐èdè ibòmíì àkíyèsí wa ni pé irú onítọ̀hún wọ́n bá kàn ránṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò sì máa jọra wọn kí ló fà á àwọn tó wà lókè òkun láwọn orílẹ̀-èdè ọ̀làjú láwọn orílẹ̀-èdè tí dàgbàsókè ti dé bá wọ́n jí di mímọ̀ fún wa wípé ètò wà ńlẹ̀ láwọn orílẹ̀-èdè wọ̀nyẹn kódà arẹ́ni tí ò ṣiṣẹ́ lọ́hùn-ún tó sì jọmọ orílẹ̀-èdè tiwa ń bí wọ́n lè wọ́n wá ṣàtìpó lọ́dọ̀ àwọn ni ó wà lábẹ́ ìtọ́jú àwọn wọ́n sì tún máa bọ̀ ọ́ yóò jẹun yóò wọṣọ yóò tún fowó ránṣẹ́ lé asylum ṣùgbọ́n bí ń kọ́ ń tá o kò sí ètò kankan rárá tó lè ran ìdàgbàsókè ọmọnìyàn ibi tí mo ń bọ̀rọ̀ mi bọ̀ ní gbogbo ìgbà tá a bá rí ọmọ Yorùbá tó wá ń ṣe àìdá tó ń wà láabi a máa fẹ́ pariwo ẹ̀ síta nítorí pé bí ojú bá ń ṣepin ṣe là á yọ ìpín lójú báyìí tá a fi hàn ojú kójú lè mọ̀ pé ní tóun ṣe kò dáa bàbá ráwọn èèyàn wa ti ń hùwà tí ò la ṣe máa tú àṣírí wọn síta ṣùgbọ́n nígbà tá a bá wá rí ọmọ Yorùbá tó ń gbé ìgbésẹ̀ akọni láti fi jẹ́ kí a máa rí i wípé ìran Yorùbá ń tẹ̀síwájú lórílẹ̀‐èdè àgbáyé ẹ má gbàgbé nílẹ̀ UK àti nílẹ̀ Amẹ́ríkà lẹ́nu àìpẹ́ yìí níbi oṣù mélòó kan sẹ́yìn lẹ́ka tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé wọn wọ́n fẹ́ tẹ̀síwájú nínú ìgbésẹ̀ tí ó mú kọ́rọ̀ ajé wọn túbọ̀ kó búrẹ́kẹ́ sí i nílẹ̀ Amẹ́ríkà náà àwọn náà rán aṣojú wọn lẹ́ka tọrọ̀ ajé àwọn tó jẹ́ pé wọ́n wá jẹ́ ṣàǹkó tó wà tó dipò yìí mú ìkíní ó jọ ọmọ Yorùbá èyí tó jẹ́ t'Amẹ́ríkà náà ó jọ ọmọ Yorùbá àwọn méjèèjì wá pàdé pọ̀ wọ́n jọ ṣèpàdé lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè méjèèjì kó lè tẹ̀síwájú <laughs> ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pàánì làákàyè ń bí ní tẹ̀síwájú tó yẹ òfin dé wa ètò ni ò sí ọgbọ́n ń bẹ àwọn ìjọba wa wọ́n fọ́fun gbé mu débi pé n tí ó ṣe wá láǹfààní tí ó ṣèlú láǹfààní tí ń bẹ lọ́wọ́ ìkọ̀ọ̀kan ọmọ Yorùbá wọ̀nyí wọn ò ṣàmúlò ẹ̀ kódà láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ti bẹ̀rẹ̀ àwọn ìjọba ìpínlẹ̀ yìí kùnà láti ṣàwárí ọgbọ́n láti ṣàwárí ìmọ̀ láti ṣàwárí ẹ̀bùn tí ó gbèlú lárugẹ bàbá ti wá láǹfààní àti tọpọ́rọ́ kù ń bí bọ́ sórílẹ̀-èdè lọ́hùn-ún àwọn ará orílẹ̀-èdè tó ń yẹn wọn ò fẹ́ mọ̀ pé òkè ń sọmọ ìlú àwọn wọn ti tán láti gbà ọ mọ́ra sọ wọ́n sué dára wọn tí wọ́n bá ti rí ní tó wúlò lára ẹ̀. ó mà ṣe o àti láwọn tó bà wá lórúkọ jẹ́ tó fi jẹ́ pé níbikíbi tí wọ́n bá tiẹ̀ sí rí adúláwọ̀ pàápàá tó wá láti nàìjíríà wọ́n máa fojú olè ìkà onímọ̀nà fìkì wù ọ́ ṣùgbọ́n síbẹ̀ inú wa ń dùn pípa ń ráwọn kan tó ń ṣe dáadáa bá a ṣe ráwọn kan bíi hush puppy tí wọ́n ń bà lólókọ jẹ́ là ń ráwọn kan tí wọ́n ń tún orúkọ Yorùbá ṣe ọ̀kan nírú àwọn tí ń tún orúkọ Yorùbá ṣe òun ni wọ́n sọ̀rọ̀ lé lórí lónìí tó fi orílẹ̀-èdè UK ṣe bùjókòó ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣeé ṣe kẹ́ ẹ mọ ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ pé nínú àwọn bíi ọgọ́rùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí èyí tó pọ̀ jù nù wọ́n sì jẹ́ aláwọ̀ funfun òun nìkan ṣoṣo ni wọ́n mú tí wọ́n sì fún ní àmì ẹ̀yẹ wúrà gold gẹ́gẹ́ bí social worker nílẹ̀ UK orúkọ ọkùnrin ọ̀hún a máa jẹ́ Solomon Túgbìyèlé Solomon Túgbìyèlé ọmọ bíbí ìpínlẹ̀ Ondo nílùú Ondo ẹ̀gẹ́ni. E social worker ni ní UK ó ń ṣiṣẹ́ ẹ̀bí iṣẹ́ ṣe sì mọ̀ pé béèyàn ò bá ṣiṣẹ́ ẹ̀bí iṣẹ́ ètò ń bẹ lọ́hùn-ún ńgbà tí wọ́n ń ṣàlàyé fún mi kó tó lè di wípé wọ́n fìyàn kan sí wọ́n fún yàn nírú àmì ẹ̀yẹ tá à ń sọ yìí yóò ti ṣiṣẹ́ gan yóò sì jó lóòótọ́ díẹ̀ nítorí pé àwọn tí ò mọ̀ ní í ṣọ́ tóun ò sì mọ̀ pẹ̀lú ògo ọlọ́run ní ìsìn ńgbà tí ó bá di ogúnjọ́ oṣù tá a wà yìí yóò lọ bá ìjọba orílẹ̀-èdè UK ní parliament níbi wọn ti jọ jókòó yípo tábìlì ọmọ Yorùbá sì ni ṣùgbọ́n wọ́n ti sọ́dọ̀ ọmọ wọn báyìí yóò jókòó yípo tábìlì ní UK pẹ̀lú ìjọba ilẹ̀ UK láti bù wọ́n gbọ́ nínú ọgbọ́n rẹ̀ láti jẹ́ kó yé wọn láti fún wọn lára ọgbọ́n tiẹ̀ kí wọ́n fi tòlú wọn kí wọ́n fi ṣèlú wọn kí ìlú wọn fi dá a sí i àbájọ táwọn orílẹ̀-èdè yìí fi ń ga sí lójoojúmọ́ nítorí pé àwọn adarí wọn wọ́n ń ṣe àwárí ẹ̀bùn wọ́n ń ṣe àwárí ọgbọ́n ohun ìmọ̀ tí wọ́n fi tòlú tiwọn ó mà ṣe o kàkàkàwọ̀ ó ràn lu tiwa lọ́wọ́ ṣe là ń fọmọ́lẹ̀ ṣé ẹ gbàgbé pé lẹ́nu àìpẹ́ yìí ni mo mú ọkùnrin kan wá tí mo láàjọ kàwé àjọ lọ skul tí mo ní ọpọlọ ẹ̀ kún fún ọgbọ́n ìjìnlẹ̀ tó fi ń ṣe oríṣiríṣi ṣé ẹ panomi bẹ́ẹ̀ bá rántí panomi ẹ rántí ọmọkùnrin tí mò ń sọ ọ̀hún ó ti lọ bọ́ba àlú ó lọ bá ṣàǹkó òlú ò wọ́dọ̀ ẹ̀ kò á tán bí. ẹ jẹ́ ká bá alàgbà Solomon Túgbìyèlé ká bá wọn sọ̀rọ̀ láti orílẹ̀-èdè UK. hello sir. hello kásán. lórí ètò la wà báyìí ní abala tí a ti fẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ látẹnu tiyín gangan a ti sọ̀rọ̀ nípa yín ṣáájú ṣùgbọ́n yorùbá máa ń pòwe wọn ní ẹnu oníkànlá tí gbọ̀pọ̀n inú wa sì dùn fún àǹfààní tẹ́ fún wa láti gbé yín wá sórí ètò yìí láti lè jẹ́ ìṣítí ìwúrí fún ọ̀gọ̀rọ̀ ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé wípé àwọn ọmọ Yorùbá ń tẹpá mọ́ṣẹ́ wọ́n sì ń ṣe dáadáa láwọn ilẹ̀ òkèrè kódà ju bá a ti lérò lọ alàgbà Solomon ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣé olóòtú yóò wù mí láti bá mi dárúkọ yín fáwọn èèyàn. ẹ orúkọ mi ni Solomon Adéọlá Tùgbìyèlé ọmọ ìpínlẹ̀ Ondo tó wá láti ìlú Ondo. kéètì o. <laughs> ó sàn. ó dà sàn. tó gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe nípa yín mo rí i pé ilẹ̀ UK lẹ fi ṣe bùjókòó mo sì ṣàkíyèsí pé níbi oṣù mélòó kan sásìkò yìí nígbà tí wọ́n kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn jọ nílẹ̀ UK tó lé ní ọgọ́rùn-ún a rí i pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbòógì ẹ ọ̀kan gbòógì lára àwọn tí wọ́n fún lámì ẹ̀yẹ kan láwùjọ àwọn tí wọ́n máa ń pè ní social worker àwọn òṣìṣẹ́ ìlú nílẹ̀ UK. ìyẹn ló wá mú kí mi náà ní kábíyín lè rè ìbéèrè bíi méjì mẹ́ta kan àkọ́kọ́ náà kí ni iṣẹ́ social worker ní UK. iṣẹ́ social worker ó fẹ́ fi ara pẹ́ iṣẹ́ àwọn agbẹjọ́rò tó fún àwọn aláìní ó máa wá ìrànlọ́wọ́ fún àwọn tó ní ìjọba kò káàtó fún hmm. tó dẹ̀ tó ń jẹ́ àpẹ́ pa ní àgbàlagbà gbé yẹ. Hmm. Eh, ẹni tó ń jà fún àwọn aláìní tó ń gba ẹ̀tọ́ fún àwọn èèyàn tó tọ́ sí tó ń nawọ́ ìrànwọ́ sáwọn tí kò lágbára. Hmm bẹ́ẹ̀ni. iṣẹ́ àánú gbà níṣẹ́ yẹn a rí yín wípé nígbà tí wọ́n pè yín wá sí orí auditorium lórí pèpele lókè téńté ibi tí ètò yẹn ti wáyé ṣé nínú àwọn èèyàn dùn pàápàá jùlọ àwọn aláwọ̀ funfun wọn yẹn torí àwọn náà ni wọ́n lùbẹ̀ pa wọ́n dì mọ́ yín ń pàtẹ́wọ́ báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé ẹ̀yin ní irú àmì ẹ̀yẹ tó tayọ yìí ló tọ́ sí nílùú nílẹ̀ òkèrè tí ì tún ṣe ilẹ̀ bàbá yín. Hmm. ọ̀rọ̀ ńlá lẹ lẹ bèrè yẹn bọ́jú gbogbo ẹ̀ lọ eh, ọlọ́run sọ pé òun á ṣàánú fún ẹni tóun bá fẹ́ ṣàánú fún hmm. bá tún ṣàánú fún tán wọn á tún mú ní ọkàn lé hmm. ọlọ́run wa débẹ̀ kì í ṣe iṣẹ́ ọwọ́ wa tá a bá ní ká máa wo iṣẹ́ tá a ti ṣe gbogbo gbọ́ nǹkan tó ń gbéyàn níbẹ̀ yẹn láàrin ìlú téèyàn wà yìí hmm. ṣùgbọ́n ṣá lọ́wọ́ sí láti sọ pé àkókò tó dé kan lára àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà tó máa dírú ibi tí mo dé yẹn hmm. so Ọlọ́run ni. Hmm. inú mi dùn inú mi dùn sí ìdáhùn yín bó ló ṣe wá rọrùn gbáà tó láti lè débẹ̀ mo rí pé student social worker of the year ni wọ́n fi ní àmì ẹ̀yẹ tí wọ́n fún yín bẹ́ẹ̀ ni. ṣé akẹ́kọ̀ọ́ nìyẹn ni. ẹ mi ẹ ẹ ó dìbẹ́ǹdì ní nǹkan tẹ tẹ bẹ ẹ mọ bínú kó mò ń fi òyìnbó sí díẹ̀díẹ̀ um, mo lọ sí iléèwé yunifásitì ń bí mi ní opportunity láti kàwé díẹ̀ nílùú yìí nígbà tí bí social work iṣẹ́ àti kọ́ ẹ̀kọ́ social work bó ṣe rí ni wípé tẹ́ bá ti wà ní yunifásitì ó ní àwọn ìpele ìgbésẹ̀ méjì kan tẹ́ máa gbé wọ́n ń pè ní placement ẹ ṣe ìkan tó ń pè ní seventy days mi ò mọ seventy yẹn ní yorùbá. àádọ́rin ọjọ́. ẹ tún wá ṣe kan tẹ́ bá dé final year yín tẹ́ bá dé gbà tẹ́ ṣe tán pátápátá ní. Ni hundred days mi ò mọ yẹn náà bóyá ọgọ́rùn-ún àbí ọgọ́rùn-ún ọjọ́ bẹ́ẹ̀ ni. tó méjèèjì yẹn tẹ tẹ téèyàn ò bá gbégbá àṣeyọrí ní méjèèjì yẹn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ ènìyàn tó tí wọ́n máa máa pè ní social worker hmm. ẹ láti èyí tẹ lọ ṣe nínú ní ìwé yunifásitì ọ̀tọ̀ tẹ méjì yẹn ọ̀tọ̀ ẹlòmíì ṣe dáadáa ní yunifásitì bọ̀ tó bá lọ di ọ̀nà méjì yẹn tó o bá ti ẹ̀ka ẹ̀kọ́ àkọ́yọrí ní méjèèjì yẹn kò sí bó o ṣe fẹ́ jáde tán fẹ́ fún ẹ ní wọ́n ń pè ní pin bí abẹ́rẹ́ náà ń pè ní èdè Yorùbá hmm. àwọn dókítà kan ni tó jẹ́ pé wọ́n sọ pé àtàwọn nọ́ọ̀sì wọ́n sọ pé wọ́n ní pin tán fi ń ṣiṣẹ́ tó jẹ́ pé tabari ohunkóhun tó ṣẹlẹ̀ láburú wọ́n lè gba kíní yẹn lọ́wọ́ ènìyàn hmm. so ipò ipò tó lágbára ni ipò social worker jẹ́ nílùú yìí. eré hmm. ẹ ṣeun tó túmọ̀ sí pé láti lè ríró àmì ẹ̀yẹ yẹn gbà kì í ṣe ń tó rọrùn. kò rọrùn rárá láti ṣiṣẹ́ dójú àmì nítorí wípé ó ní àwọn ẹ̀rí táwọn kan máa kó jọ tẹ̀yìn fúnra yín ò ní mọ̀. Hmm. wọ́n ní àwọn kan wà tó ń ṣọ́yàn wọ́n máa ń gbàdúrà yẹn lẹ Yorùbá pé kọ́lọ́hún gbà á lọ́wọ́ ẹni tó ń ṣọ́yàn èèyàn ò ṣọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n á máa ṣọ́ yín wípé à ìwà báyìí lẹni báyìí hù ẹ̀tọ́ báyìí ló bẹ́yàn kan gbà hmm. ẹ̀ báyìí ló ṣe hùwà ìjà gbara báyìí ló jà fáwọn ẹni báyìí báyìí báyìí hmm. bó ṣe nílò tó nìyí bó ṣe fẹ́ràn àwọn èèyàn nìyí ó kọ èèyàn jẹ gbogbo kíní yẹn náà máa kó pọ̀ hmm. pẹ̀lú ẹ̀rí tó dájú wọ́n á wá àwọn ènìyàn tó mi ò mọ bá ṣe ń pè ní Yorùbá ní ní yorùbá wọ́n lè tó two hundred wọ́n lè tó five hundred wọ́n á kó àwọn kan jọ tó jẹ́ pé àwọn yẹn ò mọ̀ yín rárá wọ́n ní gbogbo yunifásitì ìlú yìí ni o ti uk ni o wọ́n ní mọ̀ yín aláwa wo àwọn ẹ̀rí táwọn àwọn kó sílẹ̀ hmm. wọ́n wá àwọn ènìyàn wọ́n wá bẹ̀ sí gé wálẹ̀ díẹ̀díẹ̀ á wá fi ku ènìyàn márùn-ún hmm. nínú ènìyàn ni wọ́n á wá fún èèyàn méjì ní ẹ̀mí ẹ̀yẹ wọ́n á pè kan ní silver wọ́n á pè kan ní gold tèmi gbà yìí. Hmm. nínú àmì ẹ̀yẹ méjì ìkan silver ìkan gold ẹ̀yin lẹ gba wúrà àmì ẹ̀yẹ wúrà gold. ìwúrí ńlá gbáà ló jẹ́ fún gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé ẹ má bínú pé béèrè mi pọ̀ yóò tó àwọn èèyàn mélòó tí wọ́n ok òun lẹ́ ń sọ pé bíi ọgọ́rùn-ún èèyàn àbí ẹ náà máa náà máa ṣàbí. ni wọ́n kó jọ kó tó wá di pé ẹnìkan ṣoṣo èèyàn kan ṣoṣo wá lẹ́tọ̀ọ́ sí gold. bẹ́ẹ̀ni. ah olúwa ṣeun o <laughs> nínú ọgọ́rùn-ún èèyàn ọmọ yorùbá ni ó gba ẹ̀tọ́ tá à ń sọ yìí kì í sì ṣe pé bẹ́yìn ìyẹn wa náà ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe pé wọ́n kàn rí lórí ìkọ́ lóòótọ́ àwọn ń darí gbogbo orí ọ̀fẹ́ yìí wọ́n darí ẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ìwà ire iṣẹ́ takuntakun ló gbé wọn débẹ̀ tá a bá ní parọ́ tara wa jẹ tá a bá wá ní káwọ́ báyìí ṣe lè sọ ìrírí yín díẹ̀ tá a bá ní ká gbé ibẹ̀ yẹn síbí nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìrírí yín díẹ̀ hmm. àti ibi tí ó wù yín pé kílẹ̀ Yorùbá kó lọ lọ́dún díẹ̀ sásìkò yìí ipò tẹ ẹ retí pé kílẹ̀ Yorùbá ó wà lọ́dún díẹ̀ sásìkò yìí àti ní tí ẹ̀rù pa lè ṣe. ẹ wọ́n ní Yorùbá sọ̀rọ̀ kò wé pé ìdílé àti ń kẹ̀jọ́. Hmm. ẹ ohun tí bàbá lọ́wọ́ bàbá àti ìyá. ah nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ máa ṣe bákanbákan ẹ ẹ ẹ máa bá mi ah, ṣàlàyé padà. ilé la ti ń kó ẹ̀ mo ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ rò débi Yorùbá ṣe ń sọ. Hmm. Eh, ohun tí mo gbà lọ́wọ́ ẹ̀kọ́ eh, tí mo gbà lọ́wọ́ bàbá àti ìyá mi ó pẹ̀lú ohun tí ọlọ́run jẹ́ kí n lè rí lò ní ìlú tá a wà yìí. Hmm. ohun tí ìyànjú tí mo kàn lè gba àwọn ọmọ yorùbá ni wípé yorùbá ò kì í ṣọ̀lẹ yorùbá ò kì í jalè hmm. yorùbá jẹ́ àwọn tí mo ti pàdé nílùú yìí ọ̀pọ̀ ọmọ yorùbá àwọn tó fẹ́ ṣiṣẹ́ ni. Hmm tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kán mọ̀ pé ẹ̀hẹ̀n ilẹ̀ Yorùbá làwọn ti wá hmm. ìgbìyànjú tí mo lè gba àwọn ọmọ Yorùbá ni pé sùúrù dá lọ́pọ̀lọpọ̀ sùúrù má dá lọ́pọ̀lọpọ̀ tá a bá lè ní sùúrù àti ilé tí wọ́n ń sọ lọ́wọ́ pé Yorùbá nation àwa Yorùbá ó dàbẹ̀ ni pé a kàn fẹ́ sọ̀rọ̀ àwa dèrò yìí ni èrò wájú ni wá ó yẹ ká máa wo wájú láti dá dúró báwọn kan náà ṣe ń sọ ni. Hmm nítorí kí ògo tá a ní kó lè hàn fún gbogbo ọmọ aráyé rí. Hmm. so nípa ètò ẹ̀kọ́ tí ní ilẹ̀ Yorùbá tá a bá rò sí ilẹ̀ bíi ó yàtọ̀ pátápátá gbà especially ní gbogbo Nàìjíríà nítorí àwọn ọmọ ológun kan wà tó jẹ́ wípé ẹ̀ẹ̀mí eh, ò máa bá ṣe ń sọ ní Yorùbá system wa ó ti ó ti bà kádàrá wọn jẹ́. Hmm. àwọn ètò tíjọba Nàìjíríà gbé kalẹ̀ ó ti sọ wọ́n dèrò ẹ̀yìn ó ti sọ wọ́n dèrò ẹ̀yìn mo kàwé ní nàìjíríà mo kàwé ní nàìjíríà kí n tó wá sílùú ṣùgbọ́n ṣá ìwé tí mo kà nàìjíríà kò nítumọ̀ ní ìlú yìí. kò ńgbà tẹ débẹ̀ yẹn kò kò já mọ́ nǹkan kan mọ́. mo tiẹ̀ tó wá lò bíi fifteen years kí n tó lè rí ìwé ẹ̀rí mi gbà ibi hmm. tí mo ti kàwé nàìjíríà mi ò lo mo kàn wá lọ gbà pé kí ni máa lọ bí ọdún mẹ́rin márùn-ún fún hmm. kí mi ò rí mo wá lọ gba ìwé kí n tó rí gbà ńkọ́ ilé abèrè owó ilé abèrè tó àìṣòdodo ó hmm. ó ó fa ìfàsẹ́yìn náà fún àwa ènìyàn hmm. ní ìpínlẹ̀ yẹn hmm. tó bá jẹ́ pé ẹ ní nàìjíríà ẹ à ń gbàdúrà sọ́lọ́run ó dára ká gbàdúrà sọ́lọ́run but ẹ ohun tó yẹ kọ́lọ́run ṣe là wá fẹ́ ṣe ohun tó wá yẹ káwa ṣe là ń tì sọ́lọ́run ó yẹ káwa fúnra wa sọ pé ọlọ́run ò ní sọ̀kalẹ̀. So ok ẹ ṣáàrí pé mò ń sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run èèyàn tó pọ̀ ọlọ́run gbọ́ dáadáa ni mí hmm, hmm. ṣùgbọ́n ṣá ikú tá a wà yìí ò gba kéèyàn lọ jókòó sí ilé ìjọsìn láti monday di kí àwa ọmọ yorùbá ká wá nǹkan kan ṣe ní ilẹ̀ bí tá a wà hmm. àti pé àwọn tó jẹ́ olórí wa kán máa fi ìbẹ̀rù ọlọ́run sọ́kàn tán bá ti fẹ́ ṣe ohun gbogbo nítorí ìbẹ̀rù ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n òun lè fi rí tó jẹ́ pé àwọn àgbààgbà míì ọgbọ́n ti sá fún wọn nítorí pé wọn à ní bẹ̀rù ọlọ́run ẹ ṣé olóòtú. ẹ ṣeun nítorí àsìkò yín tó rà mọ̀ pé ẹnu iṣẹ́ lẹ wà ẹ kàn sáré lu àsìkò kékeré yìí láti bá wa sọ̀rọ̀ ni àmọ́rírì àǹfààní eléyìí tí ẹ fún wa níkànnì Yorùbá Gidi TV níbi tá a ti ń gbé èdè àṣà àti àwùjọ Yorùbá lárugẹ lójoojúmọ́ ẹ ṣe ẹ ṣe olóòtú. àdúpẹ́ púpọ̀ òkè òkè lẹ́ẹ̀mọ́ lo ẹ̀ ní jábọ́ láéláé. àmì o o àmì o ẹ ṣe nǹkan ni sà. àmì ẹ tí n bá ní tí n bá dé tí n bá lọ sí ẹ ẹ ibi tán ẹ invite mi sí. ok. ogúnjọ́ oṣù tá a wà ní parliament house of parliament. ẹ ẹ so. yà mo rí mo rí kà wípé lẹ́yìn tí wọ́n mo rí wọ́n ti fún yín ní àwọ́ọ̀dù yẹn lóòótọ́ ṣùgbọ́n mo tún gbọ́ pé wọ́n ké sí yín ní parliament. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé yẹn kí n tó yọ̀ǹda yín ẹ ṣe. <laughs> àwọn tó bá ti gbarú àmì ẹ̀yẹ yẹn nílùú yìí. ok. wọ́n máa wọ́n máa ń fi ìwé ránṣẹ́ sí wọn láti wá celebrate wọn wọ́n ṣe sọ mi ò ní Yorùbá kan celebrate wọn. wọ́n wá bá wọn ok wọn á gbé wọn lárugẹ wọn á sì bá wọn ṣàjọyọ̀. ẹ ẹ so gbogbo ẹ gbogbo kọ́ńtírì a lè mọ̀ wípé ibi tó jẹ́ ó yàtọ̀ sí Àbújá tó jẹ́ pé ẹnikẹ́ni ló ṣe sọ pé òun mọ̀yàn l'Àbújá pé òun lọ síbẹ̀ hmm. ibi tá à ń kò téèyàn tó lè ṣàdédé lọbẹ̀ láì jẹ́ pé wọ́n fìwé ìpè ránṣẹ́ sí hmm. tá a fẹ́ lọ ṣe níbẹ̀ ni pé wọ́n á celebrate wa then a máa tó bá ìjọba sọ̀rọ̀ pé à òun báyìí ló yẹ kán ṣe nǹkan báyìí ló yẹ kán ṣe báyìí ló ṣe yẹ kán ṣe. Hmm. tó fún èmi wípé àníró àǹfààní bẹ́ẹ̀ yẹn lórílẹ̀‐èdè tiwa. bí òyìnbó tó lè pè ènìyàn nílùú tó géèyàn dúdú wípé àpá afẹ́ báyìí sọ̀rọ̀ àti ẹ̀fẹ́ celebrate ẹ̀ ok hmm. àwọn ọgbọ́n wo ló ní oníkan tó ń gbà lára wa. tó túmọ̀ sí pé ní ogúnjọ́ báyìí wọ́n á pè yín wá sí ilé ìjọba nílẹ̀ UK. ẹ̀yin àtijọba ó wàá jọ jíròrò àwọn ìjọba ó wàá ṣe àyẹ́sí ohun àpọ́nlé yín bẹ́ẹ̀ni. wọ́n sì tún fẹ́ láti gbà nínú ìmọ̀ yín fún ìlú fún ìgbéga ìlú tiwọn. bẹ́ẹ̀ni. Hmm. ṣe ọmọ Yorùbá ọ̀pọ̀ àwọn nǹkan tá a ní ló ń wúlò fúnlẹ̀ òkèèrè. bẹ́ẹ̀ni. Hmm. tó ṣeni láàánú hmm. tó ṣeni láàánú tó ṣeni láàánú torí tá a bá wo àwọn ọmọ Yorùbá tó wà nípò ńlá ńlá ńlá ńlá lóyè Hmm. ẹnu ayé àti pé a ṣé yorùbá lélẹ̀ ṣé hmm. yorùbá lélẹ̀ hmm. yorùbá ibi tá a wá àwọn ènìyàn ń jìyà àwọn ìnilára ìnilára pọ̀ bí ọlọ́run kó jọ nínú àánú ẹ̀ ọgbọ́n tó fún wa tá a ń lò ń bí kán lè gbà wá láàyè náà lò nílé kán lè gbà kán lè gbà wá kálá. ọ̀pọ̀ ọgbọ́n ìmọ̀ àtòyé ní ṣòfò ní nàìjíríà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wù wá káwa náà wálé o ó wù wá ká wálé o bí ìlú wa bá dáa lé ní kíni kí lèèyàn dúró ń bì kí lèèyàn bí hmm. gbogbo ọgbọ́n téèyàn ń lò téèyàn fi ń jà fún ẹ̀tọ́ àwọn aláìní àtàwọn tó kù dé ìgbé ẹ̀ka àtò fún àwa náà lè lò lórílẹ̀‐èdè ta náà kó dẹ̀ hmm. ó ṣe rí nìyẹn olóòtú. ẹ ṣé gan mo dúpẹ́ fún àsìkò yín nítorí pé mo mọ̀ pé ẹ ò ráyè rárá pàápàá lẹ́ni ẹ kàn fi àsìkò yẹn sílẹ̀ ni nítorí ìfẹ́ tẹ ní sí yorùbá mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán ló ti pè yín yàtọ̀ sí BBC tẹ́ ẹ fààyè gbà ó jọ pé ìkànnì yorùbá gidi TV ní ìkànnì kejì tẹ́ ẹ máa fààyè gbà láti bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni torí wọ́n ti jẹ́ kó yé mi pé ẹni tí kì í fẹ́ kí wọ́n polongo òun lè jẹ́ <laughs> ṣùgbọ́n Ọlọ́run á túbọ̀ máa polongo yín sí rere káàkiri àgbáyé. àmín àmín ẹ máa fi àsìkò gbogbo àwọn ènìyàn kan máa wo Yorùbá Gidi News TV kan máa wò láti rí ọgbọ́n kọ́ níbẹ̀ àti láti rí ohun mèremère táwọn ọmọ Yorùbá náà ń ṣe nílẹ̀ òkèèrè hmm. nítorí tí ènìyàn bá gbọ́ ìròyìn ènìyàn ò lè kẹ́kọ̀ọ́ téèyàn ò bá dẹ̀ ènìyàn ò lè débì kankan hmm. yorùbá ti gé tv ẹ ṣe gan. ẹ ṣe gan ni sá alàgbà solomon ẹ ṣe gan ni sá ẹ ṣe gan ó dìgbà kan náà. kókó ń tètò èyí wà fún ni pé ká fi ṣe ìgbélárugẹ fún ọmọ yorùbá tó ń ṣe takuntakun ká fi mú orí ara orí wa wú èyí tó pọ̀ nínú ọmọ Yorùbá tí ń bẹ láwọn orílẹ̀-èdè káàkiri náà ń ṣe dáadáa wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń gbé orúkọ Yorùbá lárugẹ wọ́n ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ wọ́n ń gbé ìran Yorùbá lárugẹ wọ́n ń bu iyì kún wa wọn ò jẹ́ kójú ó tì wá wọ́n ń tẹpá mọ́ṣẹ́ nínú òtútù wọ́n ń ṣiṣẹ́ gan-an ni ìdí nìyí tí mo ṣe máa ń sọ fún ìwọ tó o bá wà nílé tó ń retí pé búọ́dà rẹ̀ wà lamẹ́ríkà ó wà ní UK ó wà ní Germany ó wà ní France ó wà ní Canada wọ́n fún ọ ní two naira oní òtó ṣòmọ́ tójú wọn rí lọ́hùn níbi wọ́n wà wọ́n ń fowó ránṣẹ́ sílé pé kó o bó ń kọ́lé sílé kó o náà ní dúkìá sílé ìwọ mọ́wó yẹn fún jàkàrà tẹ̀kọ́ fi ń gbọ́mọge ṣó o mọ rí níbi tí wọ́n wà irú wọn á tún wá wálé wọ́n láwọn fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ tún máa kówó wọn jẹ irú wọn á wálé wọ́n láwọn fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ wá máa di mọ̀nàfìkì tọ́ka sí wọn pé wọ́n láwọn ẹ̀ láwọn ni wọ́n gbọ́dà mi àwọn ni ẹ̀ tún máa gbìyànjú àti pa wọ́n nítorí owó wọn ẹ máa gbìyànjú àti jí wọn gbé ẹ plọ́ọ̀tì àwọn tí ó jí wọn gbé kẹ́ ẹ lè rówó gbà ẹ jẹ́ ká ronú wa ọmọ nàìjà ọmọ yorùbá tí ń bẹ nílé ronú ẹ kì í ṣe pé wọ́n ń sa owó yìí ńlẹ̀ lọ́hùn o iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe iṣẹ́ akọ iṣẹ́ ni wọ́n ń ṣe bí wọ́n náà ṣe ń ṣiṣẹ́ ń bí kó tó sanwó ilé kó tó sanwó oúnjẹ kó tó sanwó ìrìnnà kó tó sanwó orí ẹ̀ẹ́tún wa máa léèbù wọn ọ̀sẹ̀ tẹ́lòmíì ti wẹ̀ nítorí bọ́ọ̀dẹ̀ kan tí ń bẹ lamẹ́ríkà orí òkè tẹ́lòmíì ti gùn nítorí sísítà ẹ̀kan tí ń bẹ UK ní lọ́lọ́ọ̀kan o bọ̀dá mi àwọn ni bọ̀dá mi àwọn ni ṣé ìwọ gan ṣe tán láti tẹpá mọ́ṣẹ́ láti yí orúkọ tiẹ̀ náà padà sí rere láti yí ìtàn ìdílé rẹ padà sí rere ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn tó ń ṣe dáadáa ìdí nìyí tó fi jẹ́ pé ní gbogbo ìgbà tí mo bá rẹ́ni tó ṣe dáadáa láwùjọ ọmọ Yorùbá máa máa torí ètò yìí kéde ẹ̀ láì gbà kọ́bọ̀ màá máa torí ètò yìí fọ́n rere ẹ̀ ká lè rí n tó dáa múlò kún ìṣe wa ni kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ kékeré ti tó bíntín ti tó ọ̀pọ̀ ọ̀rọ̀ òkè ń kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé e lọ